Bless you. tí wọ́n ní orúkọ ọmọ ní ìrọ̀mọ́ wọn ò mọ̀fọ́ rárá olúwa ṣe fún mi lóòótọ́ gbẹ̀dẹ̀ bọ́n ṣe máa ń sọ pé ó rọ kókò lágbàlá bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fàyè rọ̀ mí lọ́rùn ṣé àwọn yorùbá bọ̀ wọ́n ní tọmọdé bá tó lọ́kọ níṣẹ́ ló máa ń lọ́kọ ìgbà tó tásìkò fún mi láti yàn ọlọ́run fún mi ní ẹni tí mo jẹ́ egungun ha ẹ̀ gan-an olúwa ṣẹ́gun fún mi olúwa fún mi mà dá sí mi. Oh. <laughs> báwo ni gbogbo ilé ṣe wá rí báyìí ṣe fún mi. tọ́ni káàbọ̀ ah. ṣé wọ́n gba ẹ lọ́jà báyìí. ewu bí tó jókòó sí náà ewu bí tálejò bá ti ń bọ̀ nǹkan. <laughs> ṣé àwọn onífìmù yìí gan anyways um, that's about that mo ya sọ́jà gbogbo nǹkan tó dẹ̀ ní kí n rà ni mo so a bọ́ sí kitchen báyìí nísìn wàá ṣe oúnjẹ ká lè jẹ everything tó ní kí n rà náà mo ti rà. wo ó ti rẹ̀ mí o ó gan ni mi ì lè ṣe anything mọ́lẹ̀ ni o yòókù tún dọ́là. o rẹ̀ ṣe fún mi o rẹ̀ ìwọ mi ti fẹnu kan kankan tó jẹ́ nǹkan gidi látàárọ̀ tí mo ti lọ síbi iṣẹ́ náà thinking that pé tí n bá délé o màá rí nǹkan gidi jẹ mo rúfà ìwọ náà ló ní kí n lọ sọ́jà náà. ó dà pé òrògbó mo ṣeré ni àbí ọlọ́run rẹ̀ mi sẹ́ mo weak gan ni ah, látàárọ̀. o weak mm. ṣe fún mi o weak ah, ah. jọ kí ló ṣe tó fi weak. iṣẹ́ lé ni ah, ṣé o ṣé o ṣé o rí pé ṣẹ́lí mo ti ṣe látẹ̀kàn ni mo fọ́mọ lọ́yàn mo ṣe gbogbo ẹ̀ látàárọ̀. òun fọ́mọ lọ́yàn òun fọ́mọ lọ́yàn òun ṣiṣẹ́ ilé látàárọ̀ ní gbogbo ilé dọ̀tí báyìí ṣe fún mi. ṣẹ́gun dé nìyẹn kí ló dé náà kí ló dé kí ni mo ṣe fún ẹ kí mo rà gbà ẹ náà a má yọlé ayé lẹ́mi mi o ọmọ ló sùn má jẹ́ kó jí fún mi àbí kí ló dé ṣó má dúró wá láti mo ṣe kó tó sùn ni tẹ́bí bá ń pa ẹ bọ́ sí kitchen kó ṣe noodles àbí kó bu gàrí sómi kí ló dé. ó ń tọ́jú ọmọ látàárọ̀ ò ń tọ́jú ilé gbogbo ilé lórí báyìí gbogbo ìdọ̀tí ló kún lẹ́ẹ̀lẹ́ báyìí ní ti tá à ń ṣa spoon àti plate pẹ̀lú rice àjẹkù lẹ́ẹ̀lẹ́ ó dé Bàbá yìí ti dé ṣá. Baby. Ó dẹ̀ jẹun wo ṣófin mi ò tí. gẹ́gẹ́ bí ọmọkùnrin tó rẹwà tó sì mọ̀ wípé òun rẹwà mo ṣoge níwọ̀nba dàda lórí bíi tàwúrò aṣọ ìgbàlódé bàtà tó yẹ aṣọ ìgbàlódé àmọ́ gbogbo eléyìí kò mú kí n ṣàṣìṣe ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò wa lótìtọ́ temptations came calling. látọ̀dọ̀ àwọn obìnrin. Lamola. Yes, love. A picture of a couple to marry on Instagram. They're so cute. Okay, let me have a look. Wow. This is beautiful. Yeah. Don't you think this could be us? Really? Yes. This could be us. gbogbo nǹkan lọ́lọ́run fi dá èmi àti Ṣẹ́gun lọ́lá nínú ìgbéyàwó wa. ọkọ mi. my love. olówó orí mi ọmọ òpó múlẹ́rọ̀ mọ́jà àlẹ́ kan òpó rọ́ṣọ òpó gbàjà òpó kan dúdú lábẹ́ aṣọ ọmọ òpó kí mú èèyàn ní mú ọmọ ìgbà ikẹ́ tí fọwọ́ ti lé ìgbà láàmú wọn á fọwọ́ tògèrè ṣe dáadáa lájì. baby i hope i'm safe. what. <laughs> torí treatment àárọ̀ yìí ó yàtọ̀ òun ló ń kí mi ní mẹ́sàn-án mẹ́wàá yìí i know you are up to something so spill it already. olówó orí mi gòńtà hmm? ṣọ́ lò ẹni obìnrin kò lódò tí gbogbo wọn ń yọwọ́ tó ń ṣe gbá tèmi gbá tèmi gbá tèmi akande àgbààgbà tán. baby hmm? ṣoríkà mi ẹ owó ẹ ti le jù hmm. kò dẹ̀ yẹ kí n máa wá steering mọ́yà pẹ̀lú ọmọ lọ́wọ́. ok so nǹkan tó fẹ́ kí n ṣe nísìnyí ni pé kí n get driver for ẹ. rárá o. kí wàá lo fẹ́ ó dẹ̀ jẹun ẹ̀. rárá o <laughs> jẹun kẹ ó dìgbà tó bá sọ nǹkan tó fẹ́ yẹn gan kí n tó lè jẹun. baby hmm? káàmì yẹn ti dí fún change now. hmm ah, ah, I knew it mo mọ̀ pé ó ní nǹkan tó wà up to mo mọ̀ pé ó ní plan. But I'm sorry to disappoint you, my dear wife mi ì rò pé nǹkan kan ṣe mọ́tò ẹ̀ yẹn mo rò bá kó etí ìpẹ́ tó gẹ̀ẹ́tì ẹ̀ láwọn. bíbí mi wàá ṣe mọ́tò yẹn. there is nothing wrong with the car. kò sí nǹkan kan tó ṣe mọ́tò yẹn. I love this tea. <laughs> It's really nice. Thank you. Uh, I'm not sure I'll be able to continue this food. I have to run along now. I love you. nǹkan báyìí. ó máa jáde ó mọ̀ pé mò ń bọ̀. ó mọ̀ ṣé ló ti pé ti wà ń ta ló sọ. ó mọ obìnrin náà máa make up ó máa take time ma a package. ó máa ṣe make up nítorí ń rí ìwín ni. ó mọ̀ pé ma tẹ̀lé mi náà má bínú má bínú. dáhùn máa já tó bá ṣe wá wo eléyìí náà lọ ló máa tún lọ wo ní tibí ló máa tún lọ wo obìnrin mélòó ló fẹ́ wò láàrin ọ̀sẹ̀ kan. wọ́n sọ pé oníṣekúṣe ni mí nìyà bí bẹ́ẹ̀ mi wà pé ó níṣekúṣe ó bẹ́tà kó wà pẹ̀lú ẹyọ kan fi nǹkan jọ mí. now eh? my girlfriend is about the most important thing to me then you have concentration on so many other stuff that you need to do kò ní di pé mama ronú kiri mama òun ló ń yọjú bí olè tó bí olè tó wá jí nǹkan. ìgbára làbúra kó kúrò dákẹ́ èwo ni jẹ rice lọ́sàn jẹ rice wọn kì í fi wọn kò sí white rice kò sí fried rice kò sí jollof rice ni kò ah. sí white rice náà ló ń sọ di fried ló ń sọ di jollof. chef nǹkan tó bá níyẹn náà ló máa ṣe bó ṣe wù ẹ́ ló máa sọ di anything tó bá fẹ́ ṣe náà. nǹkan tí mo ní náà ni mo ń ṣe bó ṣe wù mí. o ṣe bó ṣe wù ọ́ ó pọ̀ tó ń ṣe bó ṣe wù ẹ́ that's what i'm saying. <laughs> ọ̀rẹ́ ti sún mi o. máa jẹ́ ilẹ̀ o. kò le tó yẹn farabalẹ̀ farabalẹ̀ ṣó tán ó ti ń pè ń sìn ó ti ń bọ̀. ó ń pè é láti inú ilé nítorí ó fẹ́ bọ́sta. ó fẹ́ sọ fún pé baby i'm ready let's go. baby i'm ready mo sọ̀rọ̀ dẹ̀rẹ́ yà mí. <laughs> hello. we are outside we are waiting. o ti jáde bíi ti báwo. ó sọ fẹ́ pa àti wọ́n ń ta náà lẹ́ni kí n máa bọ̀. fèrè padà tẹ. já lọ. ṣé ọ̀dọ̀ mi ni. já lọ náà. ṣé ọ̀dọ̀ mi. já lọ náà. <laughs> a ní ẹ dúró tóbìnrin kan. kò sóhun tó yá wá ewu dẹ̀ ni náà rẹ́rìn-ín náà cheer up now daddy is here. sure daddy àwọn mélòó. okay bó tiẹ̀ jẹ́ pé mi lè change mọ́tò ẹ̀ for now let's say I got you a small gift as a bribe. Check it out. Oh. Do you like it? Mo oh, love it. Thank you. You're welcome. <laughs> Thank you very much. I love, mm. I love you. Yeah, I love you too. One more, one more. O <laughs> ṣe Okay. <laughs> Ìyẹn dẹ̀ di ọjọ́ mi Daddy. I love you. Daddy let's go inside. Ah. <laughs> jẹ́ àpò ilé mo ṣáà ti gba gift. Hello. Hey. How are you, sir? I'm very fine. Nice to meet you. So Welcome. sorry. Ẹ má bínú pé mo dá ah, No um, problem. Even mo ní láti rush out of the office so that I can actually get this done. Yeah, no problem. no problem. You're welcome. Thank you. Um, straight to business. Yes, great. Uh, so that I don't get to waste your time. Yes. Um, I've seen your works, and I see that it's a very good one. Wow. And such talent shouldn't be within the shores of this country. We should be seeing you internationally, globally. So It is my calling to put you out there, to put your work out there, to put your personality out there so nǹkan tí mo wò nìyẹn tí sọ quickly kí approach eh? and I appreciate the fact that I sent my proposal to you and you saw them and you you wanted to see me to discuss it with me. Um, I actually have a few clients in your industry, uh, the likes of, of Nadia Dikola, Bolanle Nolowo, and there's this new breed on the block now, um, Lako. I work underground. I help them push their social media platform. So um, I'd love to work with you. Thank you so much. Um, you uh, inú because it's a good one for me. Everybody tó buy and share, ó need push. It's another yeah. thing for you to be good at what you do and then or oh, read the, the, the right channel to expose yourself to the world to see. Mm, and then exactly. with the names that here, Darukoi, the likes of Odun, Inoliwo, and then Akinla, great names, and I, I, I see their works and I hmm. see how much they are trying, they, they are making ways now. Hmm. If you can do that to them, definitely it's about me, you know, into your into your company. That means you push me to a reasonable height. So hmm. um, for me, I, am good to go with this. Oh wow. Uh, Latin Moninole, so yes. I won't mind. you. Thank you. Uh, I, I really appreciate the fact that you gave me audience oh, and then uh, you could leave your busy schedule to come around and mm, <laughs> Thank you. I know that this is not going to be uh, to your own advantage. It is also to my advantage because Great. the moment we start working together, it's going to be a win-win situation. Win situation. Wow. People will know you more than they already know you, mm. and they'll they get, to know, know you too in the background. That's you understand? It. That's it. Shibran, thank no you problem. very much. Thank you very thank much. You. Thank really you. Appreciate Yeah. All right. dé ìkọ́ ọmọ òpó múlẹ́rù mọ́jà àlékún hmm. ọmọ òpó kọrọbìtì kọrọbìtì hmm. ọmọ òpó kọrọbìtì kọrọbìtì hmm. gòńtàṣọ ló tèmi nìkan ṣoṣo. ṣe fún mi èwo la rí gbọ́ láàárọ̀ yìí ah, ìtẹ́ tún ń kì wá ni torí the last time tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ èmi mo mọ nǹkan tó bọ́ lápò mi o. <laughs> kí ló mean by ẹ ṣé ìyàwó kan lè dìde jí kó dẹ̀ ni mo fẹ́ ṣàpọ́nlé ọkọ mi láàárọ̀ yìí. Ah, ṣe fún mi mo mọ̀ ẹ́ náà mo mọ̀ ẹ́ sórí nǹkan tó bá fẹ́ gangan òun ni kò sọ fún mi but make sure pé kò ń ṣe nǹkan tó wọ́n jù o. I don't want anything mo kò fẹ́ sọ fún ẹ. Ah, ah, àbí ìwọ kọ́ <laughs> mo mọ̀ ẹ́ hmm? mo mọ̀ pé nǹkan kan wà ń di ẹ. Olúwaṣẹ́gun fún mi. yes. Olúwaṣẹ́gun ọkọ ṣe fún mi. yes. ọkọ tèmi nìkan ṣoṣo àlẹ́ inú bọ̀dì. a tún ti bẹ̀rẹ̀ yẹn báyìí ó yá mú gbọ́. ṣé wíwà dẹ̀ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi nù. ah ok má bínú mò ń gbọ́ ẹ. o kò fẹ́ sọ fún ẹ mm-hmm. pé kó má pẹ́ dé lálẹ́ yìí. ok àti kí tí wàá ní. that's all. Ah, ah. ó yá jẹ́ ká wọ̀ ṣe fún mi. kí ni. ṣe fún mi ìyẹn dẹ̀ wá dáńgbà yẹn o mm-hmm. ká má pè é dé. sí wàhálà ṣáà mi ṣe ọ̀pọ̀ tọ́jú ọmọ mi. Mm. ọmọ ẹnìkan ló wà lẹ́nu. Mm, ó tún ti ń jowó ọmọ ẹ báyìí nísìnyí. Hi. I'm sorry. Ṣẹ́gun ọ̀kẹ́ owó. Ah, ah, Bọ́lá Títọ́ Adéfarasin. Yeah. Ah, ah, ah. Oh. Bọ́lá ti tó ojú ẹ̀ rèé. èmi kúkú ni. ah irọ́ ni irọ́ ni ah, ah. pé wọ́n ni mo rí yìí. àbí. jọ níbo lo sá sí láti jọjọ ẹ I searched everywhere on social media for you. padà eh? mi lọ bá ṣe tán ní school ni mo relocate lọ sọ́dọ̀ nǹkan mi ní Kaduna. even on Facebook. bí mo ṣe spell orúkọ mi nìyẹn the smiley before the name and. ah so ìwọ náà wà lára àwọn tó máa ń alter spelling orúkọ wọn lórí mm-hmm. Facebook but eh, ká má fi ọ̀rọ̀ gidi sílẹ̀ bọ́lá ti tó kan tó ṣe fún mi gbà yẹn ṣọmọ kó dùn mí gan eh, ó kàn disappear suddenly ó dẹ̀ break heart. Eh? oh ah, i see you moved on. Hmm. wo wo sori um, we have a lot of catching up to do. Yeah. so tó o bá kánjú o eh, ó máa wù mí pé kèmi àti ẹ lọ one nice and conducive place ká lè ráyè sọ̀rọ̀ bẹ́tà. mi ò mind mi ò eh. tẹ́tí decide to gan tẹ́lẹ̀. jẹ́ n sáré sanwó ilé tí mo ah, ah, hey, hey, àti tó ó sì yà mí lẹ́nu. Ah, èmi gan. pé wọ́n ni Ha. Hey. Uh, I can see you well. moved on at least. That's a wedding band on you. Mm-hmm. Well, of course, mm. but go go call me, she buy me i. I mean, so we must be ṣì máa rù lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé correct pé o kàn familiar with the lẹ̀ o hmm. dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. mo ń ṣe òsèré Yeah, yeah, Mr. Anode. jà jà fìyẹn lẹ̀ jà fìyẹn lẹ̀ ibi tó o bá anywhere you wanna go. ibi tí wọ́n bá gbé mi lọ ni màá lọ. really. yes. ah. ṣe hmm. Mr. Okeowo. Hmm, Bọ́lá tuntun Adéfarasi lára àwọn pretty girls ta nígbà yẹn secondary school. All <laughs> kí ló dé tó lọ report adé dúró toast. ah mo ṣẹ́gun wàhálà adé pọ̀ ń gbà yẹn ó tún wá wá ń da lọ́kà mi rú nítorí ẹ̀ mo ṣe lọ report ẹ̀ òun àtàwọn group ẹ̀ yẹn. Oh no, I <laughs> Like, kí ló ń pẹ́ lẹ́rìí tó yìí? No, mo kàn tún replay memory ẹ̀ ni. Àbí ó rántí pé home economics teacher wa gbà ẹ̀ pé wọ́n embarrass ọmọ lọ́wọ́ ni. Oh. <laughs> Tí wọ́n sọ fún wípé ṣé kíní abẹ́ ẹbí ẹ̀rún rí ráìsì yẹn? Òun ló fẹ́ fi ṣọkọ obìnrin. <laughs> Nísòro, ó láyà o kí ló mú ẹ rò pé mi nílò report ẹ hmm. kí ló fún ẹ ní guts láti wá toast fine girl. Hmm. Mm-hmm. well ká máa parọ́ ẹ̀rù bá mi lóòótọ́ hmm. ọmọ nǹkan kan ló máa pa ọmọkùnrin náà mo ní láti sọmọ encourage ẹ kémi gan fúnra mi tó mọ̀ pé wọ́n gan fọ́ fún mi. <laughs> ta ló fọ́ fún ẹ ní <laughs> tiẹ̀ rí tiẹ̀ rògbà yẹn like I'm still young man. ó ah, ah. rántí nǹkan tó sọ fún mi gbà yẹn. kí nìyẹn. Ah báyé ṣe rí nìyẹn o ẹ tẹ́ni tó bá ṣu bá gbàgbé ẹni tó kù ò lè gbàgbé láéláé. ọ̀nkú olówe kí ni mo sọ fún yín ẹ sọ fún mi. wọ́n ti kù sọ fún mi wípé ìfàtọ̀ tẹ bá láìkì mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe claim ẹ máa ní láti dúró kí n fi parí education mi ló wá yí padà ló ń rèdí lọ kélé mm. kélé kélé kélé tí dìnnà ò dẹ̀ ju kí lífi báyìí lọ́gbà ah, ah, yẹn. Ah, that was then almost ti dùn sí hmm. and i was still young ah JSS three oh, education yẹn ló bá mi gbà I hmm. adamido. bọ́lá ti tó adé farasin you were my first love. I I loved you too. And I searched everywhere for I Uh, I mean, um, as a friend. It's fine. It's fine. It's fine. Um, so, uh, tell me about your new guy. Your new oh, um, Damola. Mm -hmm. wa ni mo dúpẹ́. Hmm. I had fun too. Bíi pé kílẹ̀ máa ṣùmọ̀ ni. Hmm. Ìyókù ti di ọjọ́ mi, ọjọ́ eré. Hmm. Iye tó bá disappear o. Ah, ṣé bó ní nọ́mbà mi? Oh. Ta ló mọ̀ bóyá fake number ló fún wa? Àbí fake address gan níbi tó mú mi wáyé? Àbá, ah, oh, this is my house oh. and nọ́mbà mi ò kì í ṣe fake number. Ìbọn náà mọ̀, ó yá wá wọlé wá kí Dàmọ́lá. Ah. You time ti lọ rárá mi ì lè wọlé o ìyàwó mi ń dúró dè mí ni ilé ti ṣú as you can see. I go love o. Báwo ni? Ìwọ ló mọ. Hmm. Amẹ́rẹ́ alọ́jọ́ mi ṣùgbọ́n. Sọ wàhálà. Take care of yourself. Eh? You too, dress up. All right, dear. Bye. Bye. All right. was fun. ẹ kò wá stressful rárá. at all um, guess ẹni tí mo rí. Uh, wọ́n kò dàbí. ṣùgbọ́n ti guy tí mo sọ pé ó ń toast mi nígbà táwọn secondary school tí mo ní kò jẹ́ ká parí school and all that. oh that guy <laughs> your first love. yeah. <laughs> so how, how is he. he's fine ìgbà tí mo ti ẹ̀rí mi mọ̀ pé òun ni lọ́tọ̀ tó ìgbà tí mo tó pe orúkọ ẹ̀ tó dẹ̀ dá mi lóhùn hmm. aṣá kúrò níbẹ̀ a cool sports just to catch up with the whole time plan. Oh, ah, ti ti da, o ti da bẹ́ẹ̀. Finally, I get to meet that guy who had a magical effect on you. Tó jẹ́ pé o yé sọ̀rọ̀ ẹ̀ anytime. Oh. Bóyá o ti máa fún mi náà ní lessons there, you get. <laughs> Well, you need to. But guess what? What? is married. Is married with a kid. Mm. <laughs> <laughs> bad guy sórí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ nílẹ̀ rárá tó bá yẹ pé ò fi ṣàkọjù ńgbà yẹn bóyá olùbá máa jẹ́ Mrs. Ṣẹ́gun by now. oh serious. <laughs> ṣùgbọ́n màálù tó súnké ìdùnnú alápàtà ni. Ah. kí ni ìtumọ̀ yẹn sẹ́? tó dífá fún wípé ká ló ti gbà fún gbà yẹn pé èmi ò bá má pàdé ẹ̀. mo bí tó gbọ́rọ̀ lọ. <laughs> mi parọ́ náà. I use to ṣé ti jẹun ṣá. ẹ mo ti wá nǹkan jẹ ìgbà tó yá náà ni mo gbélé tí mo fi ń pẹ̀lú. I need to go and freshen up. ẹhẹ́n ah bí a sọ pé nǹkan kan rùn. oh so mo ń rùn. Ah, no no no no mi ò rí ilé ẹ come on. Hmm? má jẹ tán. Eh, um, actually wo èmi náà fẹ́ fresh now. Mm -mm, mm. hold on. wàlá no. wait for me. no. ṣẹ́gun ṣẹ́gun ah ṣẹ́gun dìde jẹ́ ká gbàdúrà o honey dìde jẹ́ ká gbàdúrà náà. òní dìde jẹ́ ká gbàdúrà ẹ́ eh? o mọ̀ pé àdúrà lọ́pàá kírísítẹ́nù bible dẹ̀ sọ wípé we should pray without season. ẹ eh, bible kan náà ló dẹ̀ tún sọ wípé ah, ká má ṣe. àti gbọ́n ah ó yá. Ah. ẹ ó yá. ó yá Oni gbàdúrà onímìsàlá ìbò ṣe máa ń ṣe ṣé ìwà wà lórí bẹ́ẹ̀dì wàá jókòó sórí bẹ́ẹ̀dì a máa máa gbàdúrà sọ́lọ́run ah. wàá kúnlẹ̀ nínà. Bàbá bàbá bàbá o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé Olúwa ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá ó yá nínú ògo ó yá nínú ògo ṣẹ́gun kọrin ó yá nínú ògo ó yá nínú ògo ó yá nínú ògo ó yá nínú ògo ó dẹ̀ kọrin náà ṣẹ́gun ah bàbá òyìnbó ṣálá ó máa ṣe. in Jesus name we have worship. amen. Mm. orúkọ Jésù orúkọ jésù àmín agbára ìjẹ jésù àmín olúwa dúpẹ́ aláyọ̀ àyìn lógo ọlọ́run babalọ́lá ọlọ́run ọba dáre ọlọ́run náìtì tààtì ògbéni níjà kẹrù òbò níjà àdúró tọmọ níjọ ògúnlé olúwa wá sọ wípé ẹ ṣeun olúwa dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pàápàá lórí ìdílé olúwa ẹ gba ọpẹ́ wa lórúkọ jésù olúwa ẹ gba yín wa olúwa mo wá dúpẹ́ lórí ọmọ mi mo dúpẹ́ lórí ìṣẹ́gun olúwa mo dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run ẹ̀ ń jẹ́ ọlọ́run lórí ayé wa mo dúpẹ́ lórí ayé ọkọ mi mo dúpẹ́ lórí iṣẹ́ rẹ̀ lórúkọ jésù olúwa yín wa agbára ẹ̀jẹ̀ jésù olúwa ẹ ọpẹ́ wa olúwa mo wá fọkọ mi lé yín lọ́wọ́ ah bàbá mo fi ṣẹ́gun lé yín lọ́wọ́ olúwa gbogbo àwọn ọmọ wóbè gbogbo àwọn ọmọ wóbè gbogbo àwọn ọmọ owó bèbè olúwa bá mi gbẹ́sẹ̀ lé wọn lórúkọ jésù ẹ̀mí mọ́ bá mi gbẹ́sẹ̀ lé wọn a olúwa gbogbo àwọn ọmọ táyé wọn ti lu lẹ́gbẹ̀ẹ́ táyé wọn ti parara tí wọ́n fẹ́ kó bá ọkọ mi tí wọ́n fẹ́ ṣì lọ́nà ìrìn àjò wa lórúkọ jésù olúwa bá mi dóòlù wọn níná iná òun ó yá máa jó wọn ará ọ̀run ó yá máa sọpa wọ́n ó yá máa sọpa wọ́n ó yá máa sọpa wọ́n holy ghost fàyà holy ghost fàyà holy ghost fàyà holy ghost fàyà olúwa ó yá máa sọpa wọ́n. olúwa ẹ ṣé torí pé ẹ ti gbàdúrà ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà ògo ni fún orúkọ yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù bọ́ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. ṣé fún mi kí ló tún dé báyìí mo ṣáà ti fi yàrá lẹ̀ fún ẹ. olówó orí mi owó ṣàmùkú mi ò lè sùn tó bá sílẹ̀ gbẹ̀mí. ló wàá sọ lédìlé àdúrà. Ìyìnbó kí ló dé tó máa ṣe báyìí mọ́? Kí ló dé gangan? Ṣẹ́gun torí ẹ̀ náà mo dẹ̀ ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí o. Ẹ mi lè wá jẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ tẹ̀rín kan gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́. Kí ló fún ẹ ní impression pé anything like that can happen? Eh? ṣe ṣe bí mo ṣe rí nígbà tó fẹ́ mi bọ́nà wo bí mo ṣe rí ẹ mo ti lose shape. <laughs> Come on, baby. There is nothing wrong with you. Eh? are as beautiful as always. Eh? Ṣórí gbogbo àwọn changes tó ọkọ lára ẹ yẹn. It is expected for fẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Eh? So kò sí nǹkan kan tó ṣe ẹ́. Biology lásán ni gbogbo yẹn o. Mm-mm. Being fat is not a disease. Okay? Kò sí nǹkan kan tó ṣe Eh? Either fat or slim, I still love you the way you are. Hmm? And that can never change. I love you. Hmm? i <laughs> really? some of that. ah, no, no, no, no, no, no. Ah. I I'm not ready for baby number two. Ha! Ha! Ṣé fún mi má ṣe lè fún mi? Ha! <laughs> Ṣé fún mi? Ṣàánú mi torí Ọlọ́run. <laughs> Ṣé fún mi? Mo máa mísì ni o. Àwa náà máa mísì. Ọ̀dẹ̀ ah. máa ti lọ ṣé mo gbà tí mọ́mì ti pè wá lé ni jẹ́ kí n tètè máa lọ. Eh, ṣé mọ́mì náà lè wá ni. kí mọ́mì wá bí. Hmm. ìmọ̀ràn ẹ̀dá kò ṣeé tẹ̀lé. ó mọ̀ pé mo máa mí sí i ọ̀sẹ̀ kan tẹ̀ ń lọ yìí nísìnyí bí oṣù kan lórí lójú mi. Ah, bèbí kò lè hmm. tó yẹn náà àní pẹ́ dé ìsìn ó ní ọ̀sẹ̀ kan oṣù kan yíyọ. Hmm gbogbo nílé mi nìkan wa dá wà ní gbogbo nílé màmá ṣe kúrú kẹrẹ. bọ́wọ̀ rí àní pẹ́ dé. Ah. dúró ọmọ mi kọ́. Ah, ah. wọ́n á sitting room náà. o fọ mọ́lẹ̀ sí sitting room. kí ló fẹ́ gbé. o fọ́ ní ìṣà a mà kò ṣe dáadáa bá mi páàkì kínní mò ń bọ̀ nsìn. wọn kò lè sọmọ wa mo fẹ́ sọmọ báyìí tó jọ lọ́run. àdéhùn ṣe pé àtìlẹ̀kùn. Dàmọ́lá mo kàn fẹ́ gbà ẹ́ níyànjú bá mi tọ́jú àbúrò mi dáadáa o. <laughs> nísòro ṣé èmi ni àbúrò ẹ sìn. àbúrò mi ló jẹ́ náà tábà ní ká wò ó mo máa gba bí ọjọ́ mélòó kan lọ́wọ́ ẹ̀. oh yeah that's true mm -hmm. anyway broda mm -hmm. uncle cousin alábùrò mo ti gbọ́. Mm. ṣe é rí argument ẹ mm. just put it aside èmi wá ní ìbéèrè kan ṣé ìwọ ti sọ fún àbò ní intention àti sọ fún pé kó tọ́jú èmi náà dáadáa. hey mister. ọmọ èèyàn kan lèmi náà. kí ló fẹ́ tọ́jú lára ẹ̀ don't ah. get it. <laughs> well well well mo tiẹ̀ jẹ́rìí òun náà kápẹ́ntẹ̀ ò ní fẹ́ fi yọ̀ṣọ́. fi yọ̀ṣọ́. <laughs> mo jẹ́rìí mo jẹ́rìí well mo really appreciate the visit. You know. You're um, welcome. I'm really really happy that you guys are here. Thank you for having mm-hmm. us. Bó tiẹ̀ jẹ́ pé kò ń mí kẹ́ ẹ lọ nísìn àmọ́ ti decide pé ti ń lọ. a máa wá ní ọjọ́ mi. kò sí wàhálà. ẹ jẹ́ má bínú pé treat wa ó kéré bákan. Ah, ah, because ẹ mọ̀ pé ọkùnrin ni mi kò ń ṣe pé ìyàwó mi wà lé àmọ́ ká ní ìyàwó mi wà lé. ha ha hmm. ó máa fi ilé pọtì fún yín àfọ̀nà roka fún yín in fact tẹ́ bá máa fi ṣe tán ẹ̀ ní fẹ́ lọ lé. Ah. Eh, bóyá ọjọ́ mi. Yes, Abatuba. Yeah, I, am, I hope that that will be very soon. Very, very soon. I regards to your ah. wife. darling wife. Ah, ah Agbo. Okay. Thank you very much. Let me hope. Ah, ah uh. Man, I had fun. Ah, kò ń ṣe wọ̀ That guy is such a nice guy. He is. Ah, and it's also fun to be with and he's so much in love bó ṣe ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá kò lè sọ̀rọ̀ méjì kó má dárúkọ ìyàwó ẹ̀ he's hmm. so much in love. bí ṣẹ́gun ṣe rí nìyẹn kó má ti love lọ rẹ he's such a lover boy. Ah, well that's good for him because ó mọ̀ pé ìyẹn gangan ìyàwó ẹ̀ ṣe máa gbádùn ẹ̀ marriage. Talking about marriage Dàmọ́lá ìgbà ọ̀la fẹ́ ṣe lè dá. See, we've been dating for a very long time and I feel we need to take it to the next level. Olatito, I know that you've been trying, but take a look around you. Èló ni mo make tí mo fẹ́ máa marriage by. But eh? But èmi náà Shan ṣiṣẹ́. My salary is decent enough i lè máa manage yẹn tí tí ọlọ́run fi bless wa. Bọ́lá títọ́, I appreciate your support and all your efforts. But need patience therefore, please. Hmm? I love you so much. I love you too. about one urgent call and I need to turn up for it. No, come on. No, <sighs> calm down now. Ṣebáláyé ni mò ń ṣe fún No, that's not. Oh, that's not the case. I, ah, I, ma, ma worry. Ma, I'll make it up to you. I'll make it up to you. I'm sorry. I'm sorry, honey. I'm sorry. I'm sorry. I'll make it up. Okay. Babe, okay, let me go now, please. I'll, I'll call. I'll call you when I'm done. I'll call you when I'm done. Thank you. Bye, bye baby guy. Prize. ah. Omorogu ah. sọ pé ó di weekend kó tó dé ni. Ó mi sẹ́ni jàre. Ó dẹ̀ ní kí n kí mọ́tò mọ́lẹ̀ kí n máa bọ̀ nílé mi. Àbí? Wọ́n mi gò fẹ́ ká lọ. Ah, ah okay <laughs> but mi gbúrò mọ́tò mi gbọ́ kó ṣí gé. mo bá síta ni. mo <laughs> fẹ́ surprise mi kó ṣe jimjim. <laughs> ṣé lè má jẹ́ ká wọlé. my baby my baby is coming. Yeah. my baby. wo omi ìsẹ̀fà jẹ. oh mister. mo kú náà ti miss me. um, honey. yes mò ń jáde nìyẹn o. níbo ló dà lálẹ́. fẹlẹ o match ta ní lálẹ́ ni àbí ẹkùn jẹ́ ká wo nǹkan kan mi orí tv àfi Africa Magic. jẹ́ kí sáré pẹ̀lú nǹkan tí mo ṣe lè jẹ́. gbà á ah, ah. bí dáadáa o. ṣé fún mi wọ́n máa tó bẹ̀rẹ̀ match yìí náà o ṣé fún mi ah, ṣé ìwà dẹ̀ gbé bó ṣe gbé dání tẹ́lẹ̀. tó fẹ́ ìgbéyàwó nítorí pé a ti ń bá eré ìfẹ́ wa bọ̀ ọjọ́ ti pẹ́ she stood by me like my mother and my supposed wife mo gbìyànjú nípa iṣẹ́ ṣùgbọ́n mo gbà pé iṣẹ́ mi ò tó láti lè fún Bọ́látitó ní nǹkan tó ń fẹ́ gangan lótìtọ́ èmi náà gbìyànjú gẹ́gẹ́ bí ọmọkùnrin I tried my best. ṣe fún mi o sùn ni. mo sùn orí tí mo ṣe dijú tí mo hàn ọrùn i asked you to watch over the baby o o wá gbọ́mọ mi kalẹ̀ o lọ bí orí tán ṣọ́ngi látẹ̀kọ̀. orí bẹ́ẹ̀ yẹn nà án kúrò bó ṣe ń sọ yìí. báwo ló ṣe wá rí. Eh, eh. good question ló béèrè yẹn nà án question tó yẹ kó o béèrè gangan gangan òun nìyẹn ṣorí gbà tó gbé ọmọ yẹn fún mi wípé kí n máa bá ṣeré ẹsẹ̀kẹsẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ni máa kọrin fún un òun ni mò ń pàkúrú mọ́ tí mò ń jó dáadáa tí mò ń jó sọ́ọ̀tì tí mò ń jó sọ́ọ̀tún tí mò ń jó sósì ẹ́ gbọ́ngàn yẹ kó bí lọ́wọ́ pé. gbọ́ngàn tó ń sọ jáde lẹ́nu gbọ́ngàn tó ń sọ lẹ́nu èyí ṣé nǹkan tó ń sọ yẹn ṣó dùn létí ẹ̀. o wá gbọ́mọ mi lẹ̀ o lọ kálíbò tẹ̀ ṣe gbélẹ̀ yẹn o yí o jábọ́ ńkọ́. ká dúpẹ́ ká dúpẹ́ pé bí mo ṣe gbélẹ̀ yẹn kò kò jábọ́. so o ń try láti justify nǹkan tó ṣe é sí àbí. lower your voice now fẹ́ jí bíbí tó sùn. má sọ fún mi pé kí n dákẹ́ má sọ fún mi pé kí n dákẹ́ mo máa pariwo tẹ́lifọ̀dì máa jinú léyìn kò sẹ́ni bẹ́ẹ̀ tó máa sùn lé ilé mi. wo ṣe fún mi ṣé orí bí mo ṣe wà yìí ó ti rẹ̀ mí i'm tired all i want to do right now is just go inside there and sleep okay. there is no sleep for the wicked. bíbá làjọ máa wà nínú ẹ̀ ṣe fún. ṣe fún. o rò pé mò ń bẹ ṣeré àbí. see I'm ready for work. And here I am, breakfast in bed. You had to take over Joe. Come on, Tito. I don't know what's in bed, kó You need to eat something. Please. Ṣé oúnjẹ lọ̀rọ̀ mi kàn báyìí? Damola, I worked so hard for that company. I give it, I give it my all ṣé sacked. letter ló yẹ kó fi kó fi no don't talk like that ó ṣọ pé kò wù àwọn you were one of their best hands recession low fà á tí wọ́n fi ń reduce human power. tó bá ti fẹ́ displace àwọn èèyàn ṣé yẹ kí n wà lára wọn. you are a very strong woman you have a robust CV and very soon companies will be lining up to have you on their team. Please. You need to eat something. So all I need you to do now is to tell yourself that you're a very strong woman and then get up and eat because very soon you'll be up and running. Please, come on. Tell yourself that I am a very strong woman. I hear you say that. No, no, not like that. I want more, more. You say it louder. Say it like you mean it. I am a strong woman. Hey, you tiẹ̀ dá rárá ìyá mo fẹ́ kó sọ lẹ́ẹ̀kan say it loud and clear like you mean it and then eat something please. I am a strong woman. that's it. Yeah, please get up, please. Please, thank you. ọmọ ẹlẹ́sẹ̀ tèmi kan kan wá gbọ̀kan mọ́ mi lọ́wọ́ àbí ah, ah, ṣe é ṣe. seven eh? eight láti ẹ̀dá tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe ni wà eh, lọ rẹ́jísà sí gym àbí kò jog kò máa jog lójú títì. Eh? kí n máa jog lójú títì lórí títì ọlọ́dà màá jẹ́ kí tírélà kan kó wá kọ́ dànù èmi ò lè ṣe yẹn ibi náà máa ti ṣe bẹ́ẹ̀ ni ṣé wọ́n bá mi kà ilé ìsúkò tí mo gbé bẹ́ẹ̀ máa kà. èmi àti ẹ̀kọ́. because both stunts to approve, oye actually actually worked out fine Me, you expect where the whole skit thing would trend the way it trended. Uh, I wasn't expecting this but this is good it's a great job thank you. well you're welcome um, this amen. is the tip of the iceberg. amen amen really. I, I can't wait. I can't wait for brands to start calling me and telling me. hey, <laughs> that reminds me there's this uh, more like grapevine tí mo one new um, estate agency more like uh, they are, they are new in the business they are looking for brand ambassadors oh, wow. and you might just be the first on their list i cannot wait i cannot wow. wait <laughs> thank you so much i'm grateful i'm grateful i'm grateful uh, thank you so much i appreciate you wow Wow. So um, I guess uh, I'll call you if I need anything. Please, uh, uh, uh, I, am at your beck and call at any point in time. All right. Thank you so much, bro. Yeah. I really appreciate it. Right. Wow. Whew. is Bola Study Ferguson. Eh? Okay, how may I help you? I'm calling you guys to job placement on jobman.com, ma. Um, it is true we did put up a notice of vacancy there, but I'm sorry to disappoint you. That offer is no longer open. Eh, but ma, I online, that's why I'm calling. We found someone else. Have a nice day. Hello? morning. My name is Balasitade Farasin. Ah, ọmọ Yorùbá ni mí sá. Ẹ tó tá a bá gbà síbi iṣẹ́ wa, a lè jẹ́ kí iléeṣẹ́ wa máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni sá. Ṣé o ti mí èsì fi èsì wa? Eh, bí mo ṣe ṣe náà ni mo ṣe ní kí n pè yín. Okay, ìyẹn náà dá. Kí ni qualification yẹn gan? Eh, mo ní first degree ní English language at Modibele University. Ilé Haúsá kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ìwọ tí ẹ dúró. Ah, rárá. mo ti ní second degree ní University of Ibadan kí n tó lọ OAU láti lọ ṣe masters mi. o tún lọ sífẹ̀. Ah, bẹ́ẹ̀ ni mo lọ sífẹ̀. <laughs> ó máa kàwé gan nìyẹn o. Ah, bẹ́ẹ̀ ni. ẹyẹ náà dá ṣùgbọ́n ṣe iléeṣẹ́ wa máa lè sanwó ẹ báyìí. ah no iṣẹ́ gangan ni mo nílò kì í ṣe ń pa kì í ṣe nítorí ogun ṣe ń pè iṣẹ́ yẹn gangan ló wà important. ẹ bí iṣẹ́ ṣe wà important O náà lówó wà important wà arábìnrin iléeṣẹ́ wa no no sir iṣẹ́ kí n tẹ̀lé máa kúrò nílé ni mo ṣe ń pè yín sir. Hmm. hello hello sir hello. Ah. ṣebí mo rò bí àkọ́ tó máa pass by briefly ni àti ètò wá ríṣẹ́ nílùú ìgbọ̀n ó sùn mí. I can only imagine the trauma you must have been through. Oh, Ṣẹ́gun, few weeks tí mo ti spend nílé has been the worst days of my life. That's been frustrating. Ọlátìtò, má sọ̀rọ̀ báyìí. Ṣé orí tẹ̀mí bá ṣe wà? níbi tí ń bẹ̀ ẹ́. same thing tí Dàmọ́lá ti ń sọ láti jọ ẹ̀ ṣebí torí pé níṣẹ́ lọ́wọ́ ni kí máa sùn kí máa jí kò easy rárá. Bọ́lá ti tán. We love you. tó bá fẹ́ don't hesitate to ask me eh? I am more than willing to assist you and to walk this road with you. ṣùgbọ́n ẹgbẹ́ òun aṣá ẹ̀. ṣùgbọ́n. Thank you so much. You're welcome. So, drink up. It's okay. I don't think I want to. Ah, ah. Mm-mm ó tiẹ̀ jẹ́ díẹ̀ kó tiẹ̀ kó You like it. Mm-hmm. Baddest. Ah, thank you. <laughs> Your favorite talented musician. Okile, absolutely. Thank you, baby. Mm. Oh, killing by your ni mo sọ fún ọ. Ṣé you murdered the song. Ogun báṣabàṣa basha. ṣe ń ṣaládàá òun ló ń gun lọ́bẹ̀. Ah, kí Ah, she ah, Ṣé me. mi ẹni tó lórí yẹn bá gbẹ ẹ ẹ̀wọ̀n straight òun ni. báwo ló ṣe máa ma sọ̀rọ̀ báyẹn ṣẹ́gun kí ló ètò máa sọ báyẹn náà èmi tó jẹ́ pé mo ti mọ̀ pé mo ní talent musician ni mi ó wá sọ pé mi mo rí kọ́ mi láìkẹ́ ó tiẹ̀ mọ bóyá ṣe ń compliment ìyàwó èèyàn kankan mi láìkẹ́ orin tó jẹ́ pé mo rò pé òun ni màá fi ṣe first track as ma cover ọ̀ sínú album mi. kí ló wà ní tí kankan wọ́n tẹ̀lé sọ pé ọ oh, ìyàwó mi ò try o mi mi mi oh, lẹ́jọ́. come come come come sorry sorry ah, ah. Ah, ṣé ìtúrò ìlú ṣe wọn á sunkún. Oh, ọ̀rọ̀ ọkùnrin tó gbé ìkú dání. ó yá máa sunkún mọ́ bọ́íwọ́ ló béèrè fún wọn next opinion mi o oh wale white lie òyìnbó máa white lie wá sọ pé ìyàwó mi ò try o ò bọ̀ there is room for improvement o. Hmm. there is room for improvement. Mm nǹkan ká. èso oúnjẹ fún ẹ lálẹ́ fún nǹkan tó ṣe ìbárí nǹkan tí màá ṣe fún. tòwe mi lyrics ń fi bẹ́ẹ̀ mọ̀ lórí àbọ̀ mọ́ mélòdì ẹ̀ bọ̀ mú bọ̀ jẹ́ kí sáré lọ mú ìwé tí mo Thank you. ṣé kò wà boring jù. ó wà boring mo ní láti lọ bá when I needed somebody to talk to. what what do you mean by lọ when you needed someone to talk to did you call me and I refused to pick ṣé gbogbo èèyàn ló gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe wá ni. ṣẹ́gun kì í ṣe anybody it's different. now i understand so nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí pé ṣẹ́gun wà important jù mí lọ. babe wà important jù ẹ lọ try láti understand i was bored and i needed someone to talk to kì í ṣe bó ṣe rò nìyẹn o. do you still love me. hot. Bọ́lá Tito, Tito, sweetheart, please open this door. Olatito, I'm sorry, that came out wrong. I'm very sorry. Could you please open this door? Olatito. <sighs> Olatito, do you remember the first time we met? On that fateful day, wà nínú Marwa, òjò siniro ó wọlé sínú márúwá. onímárúwá drop wa change dà wá pọ̀ mo dúró mo kọ̀ mi ò mo fẹ́ gba change ìwọ náà fẹ́ gba change ẹ̀ I was so stubborn <laughs> and you were so adamant tó o bá gba change ẹ̀ ò ní kúrò ń bẹ́ẹ̀ tèmi náà ò bá gba change mi mo ní kúrò níbẹ̀ please má bínú sí mi i'm very sorry i know that came out wrong Ọlátító. Well, surprise for fún Damola, or a gift kọ́ over me. Who says it's a gift? Ṣé ọmọ ọ̀rẹ́ mi pẹ̀lú mi tó ṣiṣẹ́ Gifted Minds Media? me. There. ẹ fún ọ̀rọ̀ iṣẹ́. Mo submit CV ẹ̀ pick pé for interview Lola. Are you serious? Very serious. Oh, Dàmọ́lá, you the best. I know. <laughs> jẹ́ kí sáré lọ́wọ́ aṣọ tí mo rà ọ́ ah, ah, so fast. Ah, ṣẹ́gun àbúrò nǹkan tọmọ ìwọ lórí national tv ni Ubo bóyá kó o gba àyà síta lórí national tv eh? àwọn ọmọ wàlẹ̀ àsìrì ló tiẹ̀ wá pọ̀ sí àwọn ọmọ ọ̀rọ̀ ilé ayé àfikún ló ń ṣàánú ayé kò ṣàǹdorí kò dò sí ni eh? kí jésù tètè dé lókù báyìí o àmọ̀nà tètè má bọ̀ ọ́ àmọ́. Ah, ah. kí ló ń rọ̀ǹgì nǹkan tí gẹ́ọ̀ yìí wọ báyìí nísìn gbogbo nǹkan tó wọ̀ yìí èmi fi ìkó fi gbé bíútì ẹ̀ jáde nínà abúǹkọ́ ah, lèmi àti ẹjọ́ wù yìí. ṣẹ́gun. kò sí nǹkan kan tó rọ̀ǹgì nílé yìí náà ṣẹ́gun kò sí nǹkan kan tó rọ̀gùn nǹkan tọmọ ìwọ. kí ló rọ̀gùn nira ẹ̀. so ò rí nǹkan kan tó rọ̀gùn nǹkan tọmọ ìwọ ò lè rí nǹkan kan tó rọ̀gùn nǹkan tó wọ ìgbà tó jẹ́ pé nakedness ẹ̀ yẹn ìwọ òun ló fẹ́ jí látàárọ̀ mo rí pé ó concentrate dáadáa ṣẹ́gun kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gbà ẹ̀ gan náà dájúdájú ó ti fọ̀ bẹ́ẹ̀ ń jẹ mí níṣu o ẹ yà chitun ṣẹ́gun nǹkan tó ṣe fún mi yóò dá àwọn dẹ̀ sọ pé kí n fure mi ni mi ò gbọ́ ẹ̀mí sọ fún mi náà wọ́n gbé wá lójú oorun fún mi wọ́n ní kí n fura mo lọ́kọ mi irọ́ ni kò lè ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ ṣẹ́gun. kí ni gbogbo drama yìí náà. èmi ni mo ń ṣe drama nú èmi ìyàwó ẹ̀ ṣe drama torí ọmọ tó ní gẹ̀ nínú tẹlifíṣàn. stop this drama má jí ọmọ fún mi náà. kí mi máa jẹ ọmọ lẹ́tọ́ rẹ̀ ṣé ti di ọ́ má bì má bì má bì má bì tọ́ ni. Ah, ah, ah. ṣé bóun lè nǹkan tó wò dá ló tọ́ kò dá kò dá kò dá ṣé bóun lè kò dá ṣe ń rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn náà rí pé kò dá kò dá wo ìwọ náà wo nǹkan tó wọ ọmọlúwàbí ò gbọ́dọ̀ máa wọ orúkọ báyìí àbí ò gbọ́dọ̀ máa wọ náà. So, here we are. I'm nervous. Uh-uh. I am inja. Uh. Uh-uh. Kí ló ń You have all it takes. Ó mm, ti pẹ́ tí mo ti ṣe gbogbo nǹkan báyìí. Oh, come on, Tito. Say after me, I am a strong woman. Say it. I am a strong woman. And I can do this. can do this. I can do this. I can do <laughs> this. I'll go in there and make daddy proud. Mm, thank you. Carry. Huh? Ah, hold on. Let me give you a good luck bag. All the best. got the job. Wow. Oh. <laughs> wow. You know what? We must celebrate this. Yes, we really Get into the car. Get into the car. Wow. wow. I'm happy. Man, it was... <laughs> Do <laughs> you like it? Yes, baby. Oh, I love it. Uh oh. -huh. <laughs> náà tí mo nǹkan tó máa like ah. <clears throat> now mm. here comes my gift. okay i can't mm -hmm. wait. I close can't your eyes mm, close your eyes okay. close your eyes ah, ah. tada <laughs> open it. I'm speechless. Open it, open it, open it, open it. Ah ah. Fẹ́mi ni nǹkan tán. Yeah. Ah ah. Another package. Yes a package in a package. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, ah. yes baby. le. kí lélẹ̀ ibi tí báwo boxers ni na gift ẹ. kí ni gift ta ni. vow gift. Ah, ṣé Ha. ṣé fún mi ò rí nǹkan tí mo present fún ẹ ni. Ah, ah. ṣẹ́gun dé nìyẹn jàre o ti fẹ́ máa ṣèrègùn nìyẹn kí ló dé ah, èèyàn lọ́ra mọ́tò fún ìyàwó ẹ̀ náà and by the way nǹkan tí èèyàn ń rà kan ló mátà ọkàn tí èèyàn bá fi fún yàn ní nǹkan òun ló mátà jù. ṣé fún mi kú tẹ́ ẹ̀ tún ṣe designer ló rà fún mi tójú ọlọ́run. ṣé ta ló ń wò díẹ̀ náà kí ló fẹ́ fi designer ṣe. ta ni ò lè wò dì mí ta ni ò lè wò dì mí. so wọ́n ti ń wò díẹ̀ àbí wọ́n ti ń wò díẹ̀ àbájá àṣírí ẹ̀ tún lé ni wọ́n ti ń wò díẹ̀ musanso náà kí ló tó jẹ́ pé bọ́ksà mi o ò láìkí ẹ̀ wọ́n ti ń wò díẹ̀ wọ́n ti ń ra designer bọ́ksà fún ẹ̀. ṣé fún mi sóò rí nǹkan táwọn ẹgbẹ́ máa ń rà fún wọn nítorí ọlọ́run ó rí bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ó rí rísí ọtí bẹ́ẹ̀ ó rí bàtà bẹ́ẹ̀ kó rà fún mi ó wá jẹ́ kí ni mo fẹ́ fi ṣe torí ọlọ́run ṣe fún mi ṣe fún mi lọ́wọ́ gbàgbọ́ tó rà fún mi rà ó kí ni mo fẹ́ fi lè ṣe torí ọlọ́run ṣó rí nǹkan tí mo rà fún ẹ ní oh my god. Ah, ah, ṣé lóòótọ́. she must have given you a tough time. ha amala má jẹ yẹ kí n bẹ̀rẹ̀ sùn rẹ bá ṣe wà lórí tí máa ní kí n bẹ̀rẹ̀ láì ní sí. a lè it was really easy. how about your own how did you guys meet. Ah. Hey! ńlá. all thanks to Marwa and. kẹ̀kẹ́ Marwa. yes. <laughs> ẹni tó wa kẹ̀kẹ́ márúwá ní ṣọ́ọ̀tì òun ló so wá pọ̀. change change Oh, mo dé ní àwọn bébí ooo mi ò láwọn o ẹni tí ò lówó lọ́wọ́ ṣó máa ń ṣakọni. kò sí owó bíbí báwo lè ṣe máa support ẹ o lè ṣe. Ah! no no no no no ah, ah. big boy. Tito are you are you still out there ṣe gbà fún náà na mo ní bí fẹ́ẹ́ bọ̀bọ̀ náà. he is just being big boy lẹ́yìn ilé big boy lẹ́kọ̀ọ́ ilé <laughs> mi ò gbọ́dọ̀ tijú rárá ẹ̀gbọ́n bólórí kan ṣe kọ́ ni if you no get money hide your face. <laughs> ṣùgbọ́n lọ́jọ́ èmi ò hide face mm-hmm. ah, mo ṣí gbogbo ojú mi sílẹ̀ báyìí mo make sure pé mo gba change mi o. lẹ́yìn ìgbà yẹn wá. lẹ́yìn ìgbà yẹn òun náà ló délé. <laughs> ìyẹn pé ó pé gan. ó ga eh. but you a fast track out from change to relationship. relationship. Ah kò waste time rárá. ṣẹ́gun ṣé kásáré rẹ̀ yìí afẹ́sáré sọ̀rọ̀ kékeré kan. ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ tẹ́lẹ̀ sàn bí. ọ̀rọ̀ awo. ọ̀rọ̀ awo. títí ṣé o bá ń pẹ́ ni. ọ̀rọ̀ awo. ẹnì kan ìpẹ́sẹ́ ànípẹ́. rọrùn lè jàre sórí pé àbòsí ló lọ ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, wọ́n làwọn fẹ́ lọ sùn kì í ṣe ah. àbòsí. Ṣẹ́gun. Yes. Um, ó ti ṣe díẹ̀ tí èmi àti Tító ti ń bára wa bọ̀. Right now, I'd like to take it to the next level. beautiful. And Whoa. You see, marriage is a beautiful thing. Even more beautiful when you marry the right person. The dẹ̀ dá mi lójú pé Yes. Tó kí ló day ń dúró dé. Àgá ìjà nǹkan báyìí lórí social media mo ti rà mo ti tẹ̀ yí fine mo ti like ẹ̀jẹ̀ ẹ̀ ó kú dáadáa. how many inches dey thirty. thirty are you kidding me o oh, big girl ní àwọn èmi ò lówó gbogbo yẹn báyìí àwa la ẹ káàbọ̀ oh my god. ó ti tó ọjọ́ mẹ́ta tá a ti ń bá eré ìfẹ́ wa. And I must say, it has really been a long ride with you. And I think it is high time that we took it to next step. Like I have always told you, that you're the best thing that has ever happened to me. So we move here and cook away and take my beer away. Well, that's it, Jonathan. Yes. Wow, yes. yes, baby. oh, My nigga's dug up. oh. Baby, you I'm so happy for you guys. I don't wanna let you go. you long ṣé wọn lè assign ẹlòmíì fún trip tó ń lọ yìí ni? obviously nítorí pé md mọ̀ pé mo ṣiṣẹ́ dáadáa ni wọ́n ṣe fẹ́ kí n lọ represent o. wọ́n tó ṣẹ̀ṣẹ̀ join wọn. Ah. obviously ṣe bí torí pé wọ́n mọ̀ pé mo ṣiṣẹ́ dáadáa wọ́n hmm. dẹ̀ fẹ́ kí n represent wọn nínú. ìbádẹ́ ti fọgbọ́n ìyẹn náà. Dàmọ́lá àmàlẹ́ iṣu iṣẹ́ tí mo ṣiṣẹ́ kí ni mo fẹ́ sọ fún wọn pé ó ṣẹlẹ̀ tí mi ní fi lè lọ ẹ̀ tí ò bá ṣètò ìfúláì tí wọ́n rí ṣètò bá ti máa gbàgbé gbogbo ilé in few days time àti days just three days now. three days. yes three days is like three years. ìwọ kan díjú bàtà tó fi máa là máa ti dé. mo ti là. stop joey. mo mọ̀ pé máa miss. yàjọ àfúnṣe gbé mi dìde. I'll miss you. I'll miss you. On this particular night, temptation came knocking hard on my door. driver ṣé mọ bí street Afọlábí yẹn. ṣé ibi Ṣeun Afọlábí yẹn mọ. ẹ̀mí ẹ̀ Ṣeun Afọlábí ẹ jẹ́ ibẹ̀ ní kẹgbà lọ sí airport yẹn. Ah, ọ̀nà ọbẹ̀ wá jìn. Ah. mo mọ̀ pé ó jìn bọ̀nà yẹn dájú ọ̀dà side yẹn lọ mi ì fẹ́ miss flight mi. ṣé gbọ́. wà á ná yín lówó díẹ̀ o gbé ní the same price pẹ̀lú. kò sí problem mo ti gbọ́. Hello, sir. Hello, Tito. Báwo ni? Fine, sir. I'm wà okay. Ṣé o ṣáà ti kúrò nílé? No, mo ti wà lọ́nà airport. I'm in the cab. Wọ́n pè mí láti Abuja nísinsìnyí ni pé wọ́n ti postpone conference yẹn ni. The next week, jọ máa bínú. All right, sir. Kò sí pé màá padà sílé. Okay. All right. Um, driver, ẹ jọ̀ọ́ ẹ tún padà lọ síbi tẹ́tí gbé mi. ṣe bẹ́ẹ̀ mo receive call ni má fún yín lówó má Damola, can't believe I'm saying this. After all, your undying promises. Damola, I've been waiting for a while. But you took away my smile, Damola. Damola. It was a few moments of pleasure. But I contracted a deadly disease. I contracted HIV. 这，我飞力啊！会飞力写这些，哎，我读，我说，你真乖，嗯。 hotel for the Thank you. Bade dollar won't know what next to do. Hey, Wolo. Ah, níbo wà ní Ṣẹ́gun wà báyìí torí já òpó kan dúdú lábẹ́ aṣọ ọkọ mi má bínú sí mi má bínú sí mi mo ti gbà pé nǹkan tí mo ṣe ò dáa tó dáríjì mi jọ. ṣe fún mi ẹsẹ̀kẹsẹ̀ tí mo ti jáde ni mo ti dáríjì ọ mi bínú sí mọ́ I love you. Huh? Ya aşağıda diyeceğim. Ya aşağıda. Can. Ya give it to that. Yeah, no. Hmm Ṣẹ́gun. hmm. Yeah, mm. mm, mm, oh, no. Ṣẹ́gun. Ṣẹ́gun. Ṣẹ́gun o tún ti lọ ilé àlè ni. Ṣẹ́gun kí ni gbogbo eléyìí náà? Ṣẹ́gun bá mi sọ̀rọ̀ dá mi lóhùn. Ṣẹ́gun kó to ṣe fún mi yóò dá padà wá bíbá yìí o. Ṣẹ́gun ọ̀nà òun dẹ̀ gbà mí lọ́wọ́ ọmọkùnrin yìí ṣẹ́gun ṣẹ́gun. mi ì fi ṣẹ́gun lọ́kàn balẹ̀. ó máa ń sọ wípé òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dé mọ́ kò dé mú lóòótọ́ gbogbo ìgbà tí ṣẹ́gun bá ti jáde tó bá ti wọlé lọ́kàn mi máa ń sọ oríṣiríṣi nǹkan fún mi bóyá ìfẹ́ àníjù ni mo ní sí bóyá mo dẹ̀ ń gbìyànjú láti jẹ́ kí n tí mo gbé gẹ́gẹ́gẹ́ kó má bàa jábọ́. mo di ṣẹ́gun mú ṣinṣin. àṣìṣe mi nìyẹn. àṣìṣe ńlá sì ń jẹ́. ìwà ń owó àìnítẹ̀lọ́rùn àìgbálàyé mo dẹ̀ mú gbogbo nǹkan ẹ̀ mo fi lé ọkọ mi jáde síta.